akíyín káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede àfihàn ọ̀làwọ̀ tá a lọ rà áwọ̀ ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba Allah àkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafadal mashkura. ẹ̀sìn tó ní àwọn àṣẹ láyé gan-an gẹ́gẹ́ jẹ́mọ́ tọba lóòótọ́ yọ zàká ọlọ́run ló wọná tọba lóòótọ́ yọ hajj ọlọ́run ló wọná àbí tọba fèrè yàn àmọ́ kò ṣe fèrè yàn lórí ẹbọ inna Allah la yaghfiru an yushraka bihi àdáwò ni ọlọ́run tó sọ lónà ayà mi ọlọ́run bá ní wà nà mọ̀lúkún bí sharri wal khayri fitna ọlọ́run bá ní ìdáríwò pẹ̀lú àwọn ìbànújẹ́ àtàwọn aburú tó máa ṣẹlẹ̀ sí wọ̀lẹ̀káì lẹ́yìn náà ìtẹ́ ẹ̀rù pé orí ní orí tí mo ṣe fún yẹn yìí tún fi àdáwò síbẹ̀ fún yín ẹni tí ó ti ní yọ́ máa dàmú fún wọn ní ẹni tó ní kọjá máa kílá àdáwò tiẹ̀ àdáwò kọ́ máa tàn àtàdáwò pé wọ́n máa dùn wọn láàmú olówó èso olówó èso ìsinmi nítorí pé ohun tó wá ti dé ni wọ́n máa dòyìká wọ́n fẹ́ gbàtọ́wẹ́

ẹ̀yọ́ màá yá mi wọ́n lọ ṣọ́ọ̀ṣì o àwọn tó wà ń bẹ̀ àwọn aládàáwò lọ́wọ́ bẹ̀ ìjọ tí ìbá ti mọ̀nà ṣọ́ọ̀ṣì pé mo lọ fún òṣòro àdáwò tí ìbá tẹ́lẹ̀ àdáwò lọ́rẹ̀ mẹ́fà ni Tuesday níbo ni kálukú máa wà láàárọ̀ Monday ìbíṣẹ́ pásọ̀ sí kìí ṣe ti ẹ̀sìn ti gbala ní kí ní ṣe tí fi ń parí orí ìbẹ̀rẹ̀ títà sí fi fún ọ̀nàmbà torí àdáwò tó wà lára rẹ̀ tó fẹ́ mú kú ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ọ̀bá ní òun fi agbúrú dányíwò lẹ́yìn náà bóun bá tó sọ̀rọ̀ fún yín òun tó dányíwò lára orí tó ṣe fún yín ọlọ́wọ́n ní fìtínà fìtínà náà ní gbogbo ọ̀padà já fún yín fìtínà náà ilé ayé ilé ìbìtínà ní jama níbo lè yẹn sí máa súnmi òun náà nínú àlìkẹ́nà ọlọ́niwọ̀ ilé iná tó ìṣà òun ọlọ́run bá ní gbogbo yín tí bá dá yíwò tán ẹ padà wá sọ́dọ̀ èmi ọlọ́run ẹ padà wá sọ́dọ̀ èmi ọlọ́run ẹni tó bá wá ṣe sùúrù nílé àdánwò yíò wà fi sínú àlìkẹ́nà ẹni tí ò ṣe sùúrù tóun lọ ní mú ọlọ́run bá mi àbọ́pàá rẹ̀ sí àbíkò sí lọ́mọ àbúṣe tí ò yẹ kó ṣe àwọ̀ fòun sínú ná àwọn èèyàn para wọ́n tó ràdánwò ẹni bá parẹ̀ ìnájọ́ wọ̀lọ́ ẹni bá ṣe bọ́ ìnájọ́ wọ̀lọ́run ẹ̀yọ́ ya mi nínú ẹ̀sìn wa Suratul Anbiya ayà 35 tọ́lọ́run ti ní gbólówó ọdí kàdáwò bọ́ọ̀bá ní ọdí kàdáwò bọ́ọ̀ bá lẹ́kọ̀ọ́ bá mọ̀ àdáwò ti bá wọn ẹni tó lówó nínú ẹbí jama ṣe yóò sinmi nílé ayé ìwò lè sinmi ibi tó ti sinmi náà làdìjá náà ló bá jẹ́ ìlú gbàgbọ́ òdòdó àmọ́ ní ayé tí wọ́n ti ń gbà wọ́n tún máa pera wọn ibi ìwọ́n náà lọ lè gbà jẹ náà ẹni tó gbà ní December ní tó ń bọ̀ ní March o ní tó ń padà bọ̀ March ọ̀ ní kanra nítorí pé Ọlọ́run dáwọ̀ wò ọ́ náà wò ọ́ ọgbà lọ́wọ́ wọn ọwọ́ dáwọn òun gbé fún wọn tọba wá ní ọ̀fẹ́ kan dáwọ́ láàmú àwọn abẹ́rẹ̀ pé ṣé ọgbà àdáwò tí wọn kí wọn náà máa tọrọ káwọn wà nípò rẹ̀ káwọn fún ọ kí ni yọ́ sọ jọba yóò ní àdáwò ilé ìtò òun ọ̀fẹ́ yẹn ajẹ́kùn gbogbo aláwọ̀ náà àdáwò àti kájọ sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ń sọ nínú Kọ̀rán ọlọ́wọ́n bá ní wọ́n wọ́n lẹ́dí ja'alakum khala'ifa mọ́ wá yan gbogbo yín ní àdífà ẹ máa mójú tó bí ẹ máa mójú tó bí wọ́n rọ̀ bá àbá àtọkùn bọ́ ọkọ̀ bá àtọ̀ dàràjá mọ́ wá gbé yín nípò ga jura yín lọ ọlọ́run ní mo ti gbé yín nípò jura yín lọ yẹn gbogbo yín pátá lè yẹ bolówakùn fi máa jama sọ́nà àkọ́kọ́ aládẹ́wò ọba àlú ẹ̀wọ́n ń sọ pé áà gbogbo apátápátá lọ́lọ́run dáwò ìlú ọ̀dẹ́rò lẹ́yìn pírẹsidẹ́ntì wa ẹ̀lẹ́kùn sí lẹ́yìn ìjọba lẹ́yìn gọ́fìnà wa lẹ́yìn àwọn sínétọ̀ wa wàláhì ẹ̀rọ ni gbogbo wọn kó lóhun mọ̀kítàrí gbogbo wọn lọ́lọ́run ọba aláà ní fúnná mọ́ ní kọ̀rọ̀ àwọn èèyàn máa sunkún nínú èsì nínú mọ́tò fún èsì yóò ti máa làágùn yóò ti máa sunkún nígbà tó bá rántí àtẹ̀wò tiẹ̀ ọlọ́wọ́ bá ní inna rabbaka sari'ul iqabi wa annahu laghafurur rahim ọlọ́wọ́ ní mọ̀ yára jẹ̀yẹ́yà náà ò ti máa fẹ́ jẹ̀yẹ́yà fáfàfàn ọlọ́mọdé ọ̀rọ̀ wàrú o tọ́wọ́ bá ikẹ̀ ìsọ́lọ́run tọ́ kọjú sáyé ọlọ́run wọn jẹ̀yẹ́yà ọba tí ń lọ náà lọ́mọ sí kíní òun náà lọ́mọ sáàjì òun ní fún ọlẹ́gba òun náà ló sì máa sáàjì wa annahu laghafurur rahim ọlọ́run náà ó fẹ́ríjì yìí bẹ́ẹ̀ bá ti ṣe sùúrù lérí àdánwò Suratu Al-An'am ayah 165 ọdọ̀ ayah mẹ́rin jama ayah lẹ́ka àrùn fífi parí ẹ̀ ọlọ́wọ́n bá ní wala nabluwannakum bi shay' ọlọ́wọ́n bá ní dandan ní kí n dáyé wò pẹ̀lú tí ń tí nínú àdánwò tó ń tọ́wọ́ ọlọ́wọ́n ní dandan láàtọ́wà mẹ́rin láàmù tàwíìdì lónù náà lónù tàwíìdì ọlọ́wọ́n kó méjì sára nabluwakum wọ́n ní wala nabluwannakum ọlọ́ni dandan ní kí n darí wò dandan ní o mo gbọ́dọ̀ darí wò yín sì darí wò ẹ má gbàgbé ìdí darí wò gbogbo yín ní wàá dánwò ó ní kún kún tó wà ń bẹ̀ wọn àwọn ànábì ọlọ́wọ́ ń bẹ̀ àtàwọn ọba àtàwọn wòlíì ọlọ́wọ́ ọba ní ibi ṣe ìmìnà kọ́wù díẹ̀ báyìí náà ní màá fi darí wò nínú ìjayà ń dáyà já ọ̀nà tí mo sòkòtò ọ̀nà ọlọ́run ní mọ̀dá ẹ̀jẹ̀ ayín ó lè mọ́ kú ó sì lè kú aláàjì aláàjì kìí sẹ́yìn dáàdì dáàdì kí ó ṣẹlẹ̀ ọlọ́run jà ní láyà ó lè gbádùn ó sì lè kú ọlọ́run ní máa dá yín wò pẹ̀lú ìjáyà wọ̀lẹ̀jọ́ ayín yín máa dá yín wò pẹ̀lú ebi ọlọ́run ní máa padà ní ebi mí wọ́n gbóúnjẹ kalẹ̀ nínú ọ́fíìsì yóò sọ àárín chẹ́ẹ̀kì fa yóò tutù kò nílé jẹ́ yóò tún délé àwọn tó fẹ́ bá ọlọ́jọ́ ti délé àwọn fámílì àwọn ẹbí oúnjẹ tí wọ́n sè kò nílé jẹ́ títí ní ìdágún méjìlá tí oorun bá wá gbé lọ àárọ̀ kejì yóò tó jẹun ebi pa àbíbi ọ̀pá tí bá ti ń pa ọ́ ọ̀dọ̀ta lọ́ọ̀lọ́ ọ̀gbẹ́gbẹ́ fún ọlọ́jẹ ẹ̀yàwó lé ọlọ́ọ̀lẹ́bí ọmọ àpáyàn má kọ̀kọ́ lẹ̀ nítorí àsìkò ti fẹ́rẹ́ nínú máa lè wúsírí ìsọ̀ ọlọ́run ní ìdẹ̀kùn àti líle méjèèjì ọmọ pààrọ̀ ara wọn máa lè wúsírí ìsọ̀ ọlọ́run ní ìnà máa lè wúsírí ọ̀sọ̀rọ̀ ó ní ìnà máa lè wúsírí ní yúsọ̀rọ̀ ọlọ́run ní tọ́ba lè yọ dẹ̀ tọ́ba sì dẹ̀ ẹ máa lè ti gbéyẹ̀ láwọn àsìkò kan ẹ máa lówó tí wọ́n pọ̀ rẹpẹtẹ láwọn àsìkò kan owó san fẹ́rẹ́ fún yín ọlọ́run ní kẹ́ máa palẹ̀ mọ́ ẹ máa palẹ̀ mọ́ owó padà san fẹ́rẹ́ àwọn bílíọ̀nìyà owó san fẹ́rẹ́ fún wọn lọ́nà máa gba ten thousand lọ́wọ́ rẹ nínú fifty thousand tí wọ́n ní nínú ọ̀rọ̀ bàjẹ́ ọlọ́run gba ten billion lọ́wọ́ ẹlòmíì olóòsọkùn jẹ náà bàbá ti tó lọ́wọ́ ti dá kálukú wò ọlọ́ni wọlé ánfọ́sí ọlọ́ni ma dáyíwò ní ma dáyíwò nínú akìyẹ ní ara yín ní ma pa àwọn nǹkan máa yínlá mo lè pọ máa yín mo lè pàyàwó mo lè pọ́kọ́ mo lè pa gbogbo fámílì lẹ́ẹ̀kan náà ọlọ́mọ ní ẹ máa retí mi ní padà gbẹ̀mí rẹ o ní ti padà gbẹ̀mí ìyàwó rẹ ní padà gbẹ̀mí ọkọ rẹ ẹni bá ti kàn kọ́sára

ọbáwòyàn lè gbádùn lọ́dún kan ọbáwòyàn ọdún méjì ọbáwòyàn láti yẹ ọmọ ìyá kan láti fi 25 years ń bẹ lérí ìjòkó ìdílé tó sọ̀rọ̀ lọ́lọ́ wọ̀n áfùsù wọn samara mọ́lọ́mọ ìyá kan ó bí ọmọ kan ló ti wọ 22 years láti jọ tí wọ́n ti bí kò sí ìjáde inú yàrá lẹ́yìn pé tọ́nà gbé lọ sí ìtù tán gbé láti bí 18 years ọ̀kan náà ọ̀sùn lẹ́sìn torí àdáwò tọmọdé ònù èdè àfáàgbọ́ kékeré ọmọ kàdáwò tèmi fún yẹn tí ẹ̀lẹ́ sáàgbó mi tí mo sáàrù ní ọ̀sẹ̀lẹ̀ èmi nìkan kọ́ àfáà tó pé èmi náà ọba wọn náà bàbá mú bá ti fọ́ lójú láti kékeré fún ilé bọ́lọ̀ wọn mọ̀ sí lọ láyé wọn ò rí sí lọ láyé àti ẹkùn sọ́ọ̀lẹ̀ òtẹ̀ ní wọ́n ṣe dáwà débi pé ẹrú funfun gbogbo ìran pátá ló funfun nígbà wọn kú káńsà lọ́nà ti dáwọn bàbá tó wọn bí 85 kilo nígbà wọn fi kú wọn ju bí 80 kilo lọ́wọ́ ọmọ ìyá mi máa retí jẹ náà ọlọ́mọ ìdí اللهم إني أعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القدر وشماتة الأعداء ندعنا في بلون في ولون mo fi ọwọ́ sọ níbi àjálù àdánwò tí ń gbèsè lára yẹn tí pàyàn sẹ́nu pé àdánwò yàtọ̀ síra wọn èyí tí gbèsè lára yẹn tí ṣe pàyàn rún ìwọ lọ́wọ́n bá mo fi ọwọ́ sọ mọ́tì mọ́ ọ̀dára ti ṣàkọ́ mọ́tì orí burúkú tún lé mi bá mọ́ lẹ́yìn bá tẹ́sí gbogbo àdẹ́kùtà bàbá mi má jẹ́ ọ̀tọ̀kùn orí burúkú fún mi wọ̀sùn ìkọ̀dọ́ àkọọ́lẹ̀ ẹbú tí òṣèlú jọ yẹ tí òṣèlú jọ yí padà mo wá sọ mbẹ́ wọ́n tàì sọ mi mbẹ́ wọ́n ṣe máa tẹ̀sẹ̀ àdá mọ́ fi ẹ̀rín sọ́tà lẹ́nu ọmọ pariwo láàárọ̀ ọmọ pariwo lóru وسوء القضاء وشماتة العداء أي ميامي ọlọ́run wẹ́sàbàrá àti gbogbo ní tẹ́dágbó ọlọ́run bá ní ẹmà rírí òkú láwọn àsìkò kan láwọn àsìkò kan wẹ́sàbàrá wà lọ́dọ̀bọ̀lù wà nìlàkùn ẹni jẹ́rẹ̀ òkú gbogbo tẹ́lá kójọ pátá ẹkójọ kò ní sí lílo tí ẹfún àgbà ti tọ́jú bá ẹrùn òkú ó ti débi ẹja rẹ ẹja tó ń sìn ó ti bu ẹkùn ṣe aláà ẹja fẹ́rẹ̀ fún mi lọ náírà omi ó ti gbé lọ ẹlẹ́mí ọmọ sí adìẹ ẹmọ ayá mi yóò sì dé fáwọn ọmọ rẹ̀ jẹ́mà àwọn adìẹ ó sì kú lọ bí 2000 3000 ìwọ ẹ̀ka tí ọkọ̀ kan ó ti kà wọn tó sáájú rẹ̀ ọlọ́run bá ní orin ìmọ̀ dáyín wò nígbà wá sọ gbogbo àdáwò tán tẹ́mọ̀ pé ó ti dá ìrù sí wa lára nìyẹn wọ́n ni wọ́n bá ṣe sọ̀rọ̀ bí láàrín Ar-Rahman Ar-Rahman wọ́n bá ṣe sọ̀rọ̀ ọlọ́ni àwọn tó bá ti sùúrù fún mi nígbà tí bá gbé dé. a nílé tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ètò ètò yín Al-Hidayah Islamic Ramadan Program tẹnifàdé láti Sheikh títí tá a fi pàdé àkírà wa ń pè assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.